وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداء القرآن ألم كريم مكان محمد صلى الله عليه وسلم أكرم الله ونهي يسيق الله ونهي صلاة الصبح عندي أول كتاب الكتاب يا كتاب الكتاب يسيق اليهود وعن أبي هريرة رضي èèyàn máa ń fẹ́ obìnrin orí kàmẹ́rin kàmẹ́rin làwọn èèyàn ń lára obìnrin láti bẹ̀rẹ̀. bàbá mi wò pé ń fẹ́ àwọn láyé ọ̀nà kan nínú ọ̀nà a máa rí nǹkan náà lára ọkùnrin tó fẹ́ràn. ìmọ̀ lè fa ẹlòmíràn afẹ́fẹ́ torí dúkìá rẹ̀ yá ìlú lọ́wọ́ jẹ́ ìmọ̀ lè fa akọ̀mọ̀ tó ti tẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹni tó àwọn ẹni tó ti tẹ́ tó kọ́ bẹ́ẹ̀ ìwúta bí olórí ìlà ìlà ẹni tí wọn wo ìdíje àkọsílẹ̀ ní gbogbo pẹ̀lú wọn yẹn sábẹ́ ha ẹni tí a ti wo inú mọ̀lẹ́bí olórí jáde inú mọ̀lẹ́bí olórí jáde tí mọ̀lẹ́bí olórí tí mọ̀lẹ́bí tó ti kú ni tí mọ̀lẹ́bí báyìí ni tí mọ̀lẹ́bí àwọn ará mọ̀lẹ́bí kò kò bẹ̀rù bẹ̀rù fún wọn ní wọn wá sí àwọn onímọ̀ àti dáadáa àpàlẹ́ láàyè ẹlòmí ló ń wọlé wọlé ní ẹ̀rọ ní ara ẹlòmí àtúkú ẹwà tó bẹ̀rẹ̀ ní náà ọmọ rẹ̀ wà kó bá rí àtùpà ní oṣù jẹ́ òṣù tó kàwé náírà fún wa yìí náà kó wá lẹ́kọ̀ọ́ àpilẹ̀ tó wọlé. Àtẹ̀sí sọ̀tún bọ́ọ̀lù àríwọ̀ sẹ́yìn ló wà lórí ìlú náà. Ẹlòmí àtúkú bẹ̀rẹ̀ afẹ́ olùkọ́ ní ẹ̀sìn wọ́n ti ní ìhà nítorí kó ní ẹ̀sìn pé ẹ̀sìn ohun tí wọ́n lẹ́nu rẹ̀ pé àwọn àbáń pé ẹni yìí ó ní ìmọ̀ àkólíkà ìṣòkòkò nípa ìmọ̀ tó kọ ẹ̀sìn ẹni rẹ̀ ló lẹ́sìn pé ó ní àkólíkà pẹ̀lú láti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀gbìn ló lẹ́sìn ìmọ̀ àmì ẹni tí mo tí ó lẹ́sìn tẹ́sìn kò ní wáyé tí wọ́n kó lẹ́sìn kankan kọ́ lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ọdún àti ìmọ̀ ló jẹ̀ gbáwó dáadáa o àmì ẹni tó jẹ̀ gbáwó tó fi gan an kò mọ́tò kò lẹ́sìn òun obìnrin táwọn ọmọ wa ti dín ní ha obìnrin tó pé sojú kù láti rìn láti lọ wá ìrìn irun ó kù ó kù ó kù kọ̀ rẹ̀ tẹ́pẹ́ ní tó lójú kù láti lọ wá ẹ̀sìn nígbà tó kù sáà ẹsẹ̀ kan ló fi ẹ̀ tó lé tó náà sojú kù láti lọ wá gbé bóun ló fẹ́ tẹ́sí ojú títà tó mi ló lẹ́sẹ̀ mọ́ nígbà wọn ló ti di pé á kọ́ra òkú títà tó lẹ̀ tó ní àti ìsúná ló ti kókó láti wá ìyẹn ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdá ti ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam alẹ́mi ó wá tó wá lóko èké ìṣókòrò ní ẹsẹ̀ ìpẹ̀lú ẹni tí ó ní ẹni àwọn kan ní àtẹ́bí pàálà bẹ̀rẹ̀ ní àwọn kan ní ìmọ̀ àtẹ́bí gbàgbà ó ti àwọn ìṣòro rẹ̀ èyí ti bá àtẹ́bí gbàgbà pé èyí ti bá jẹun ló dé èyí kéèyàn tó omi ló jẹ́ sí ológa. àti sọ̀rọ̀ àwọn àìlọ́sọ̀rọ̀ àwọn tó kọ́ ti bẹ́ẹ̀ tẹ̀lé ọwọ́ ọ̀rọ̀ gbogbo wọn lọ rí wọn lọ rí ẹ̀rọ obìnrin jẹ ọ̀tàbàkùnrin àlọ́ àwọn nǹkan tí àjọyọ̀ ń wò lára ọbẹ̀ tó fẹ́ àti sọ̀rọ̀ ìbátá ni wọ́n fi lọ́rọ̀ rẹ̀ ó wá síwájú kò ó gba náà ẹlẹ́sìn yẹn wá. ìbátá ni wọ́n ti wá ẹlẹ́sìn tó mọ̀ pé bí bá ló wọn máa ń wá ẹwà lára obìnrin láti ẹni ló wọn tán àyíká adúláyé ti sọ bí bá wọn wá títí alára obìnrin láti ẹni ló wọn tán àyíká àbí gbogbo òfẹ́ fún ẹni ló ti jáde káàdì ó kà àdúgbò kọ̀ọ̀kan yìí wọ́n kò gbọ́dọ̀ jẹ́ fóun ní àkọ́kọ́ tí èèmọ̀ ń wára ọ̀rẹ́ rẹ̀ ẹlòmí ó ní ọmọ burúkú tó fẹ́ àná burúkú tó lé ní ọ̀rọ̀kọ́rọ̀ ni ọmọ burúkú lè fọ́n wọlé ní o ọmọ burúkú ó lè fọ́ ní òye ó sì lè fún ọlọ́bẹ tó bá tún ọba bá sọ̀rọ̀ ó lè fún wà láyé ọdún mẹ́jọ lọ dúró yóò máa kọ́ díẹ̀ díẹ̀ yóò rú bí láti fún ọmọ àti ẹ̀rọ ẹ̀jẹ̀ láti dùn

àmọ́ láti wo ti wọn pẹ̀lú ọ̀rọ̀ wọn wọn jọ náà pé a ah, bá bá wà láti dà wà ní oṣù kọta fún náà náà àpá ìwà ẹ̀ sọ̀rọ̀ ẹ wá wọn tọ́jú kalẹ̀ báńkì fi sẹ́ńtà bá wù wẹ́rà báńkì sẹ́ńtà bá wà ní ìdálẹ́ sọ́kọ̀ bá wà ìwà sẹ́ńtà tẹ́lẹ̀ mi ni tí wọ́n bàbá fún bàbá fún lómi ẹ́ bàbá dáadáa lómi tí òun máa yá tẹ́lẹ̀ fẹ́ àlùfẹ́ àlùfẹ́ ní ọ̀dà wọn bá ti dá kọ́dà tó bá rí kàlẹ́ tó bá rí kàkàjẹ́ ní rẹ̀ wọn ò tiẹ̀ ní wọlé tó kù fún mọ́ra àìníyàn ọmọ tẹ́kọ̀ọ́ òbí yóò dá wọ́n máa bá sọ̀rọ̀ kò ní gbọ́ alájà àgbà kì í ní ẹ o òkè nípa ní sọ̀rọ̀ wà wà lọ sẹ́nà ó ní káwọn wo ẹ̀bí tó fi jáde kọ̀ àwọn òwò kò obìnrin tó wá mẹ́sìn ẹ̀rẹ̀ ọmọ bẹ́ẹ̀ tó bá lóṣù láti lọ wá mẹ́sìn ọwọ́ àwọn náà mo fẹ́ wò pé sunlẹ̀ wà mo fẹ́ wò pé ìwé mi wò ló ti jáde mo fẹ́ wò pé sunlẹ̀ iṣẹ́ lọ́wọ́ lóṣù láti lọ yìí nítorí kó wà lóṣù láti lè sọ ọmọ àwọn ẹ̀rọ ó lè má fi ló fẹ́ obìnrin nítorí àtúntò mẹ́ta kàkàkà lẹ̀ yìí yàtọ̀ sí ẹ̀sìn ọ̀nláì yóò kàwá ayé rẹ̀ kò ní gbàgbọ́ ayé sọmọdé ti lé dáa lórí ọ̀dà ìlú wọn irú wọn lẹ́yìn rí pé ń gbé lẹ́wọlé lọ́wọ́ ní ìdájú ẹ̀dẹ́ àtẹ́gbẹ̀dàrí ẹ̀rẹ́ ìwọ̀ pèrè ní ọkọ̀ rẹ̀ ojú kí ni wọ́n tún máa ẹwọ máa ti dá tó ẹ̀rẹ́ ìwọ̀ pèrè yóò lẹ́wà gẹ́lẹ́ àbá yọ́wà ó nìna àmàgbàmùsọ̀ àti sàbàkùnkùn yìí obìnrin náà àlọ́ ọ̀sán àwọn ìyá yìí ọlọ́wọ́ òní lọ mọ̀ pé ẹ̀yìn ọmọ pé tábà sọ pé ẹ̀sìn àti ìwà ẹgbẹ́ ìgbẹ́ náà yà yìí ẹ̀sìn ni wáyé wá lẹ́sìn so ọ̀rẹ́ wa mọ́ kọ́wọ́ obìnrin tó bá ní ẹwà tí ò bá ní ẹ̀sìn tí ẹ̀sìn sí àkọ́kọ́ tọ̀wọ̀ tí ẹ̀sìn tí wọ́n mẹ́ ẹ̀sìn tó bá kọ́ bu ẹwà àti ìwà ìtọ́lẹ́wà ìjọba ọlọ́run ọ̀sọ̀ agbẹ́gbẹ́ wọlé sọ́kọ́ máa jẹ́ àwọn àbúrò yẹn máa jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìlànà wọn ti ní alẹ́ kọ́ bẹ́ẹ̀ ìgbà tí ụwa na òun àtàwọn ẹranko wá sí àkókò bọ̀dá rẹ̀ ló sáré lóòótọ́ yàrá òun máa ń wó tó mọ́ yá. lọ́dọ̀ tó ọlọ́run wọ́n ti tó mẹ́rin àtàwọn

tí wọ́n fowó lálà sí rẹ̀ ó yọ aṣọ ní ilé kan tuntun lè ní kéde ìwọ ní ká wà nǹkan yẹn ní ilé wò kò gbọ́ ọ̀jẹ́ kò ní fúwájú àkọ́kọ́ ọdún mẹ́rin o láwọn obìnrin ọdún òkú ní àbíbá fẹ́ fẹ́ yàwó kó gbọ́dọ̀ ní jẹ́lọ́ bíbá fẹ́ yàwó kó gbọ́dọ̀ rẹwà bíbá fẹ́ yàwó kó gbọ́dọ̀ ní gbọ́dọ̀ àmọ́ táà ń sọ fún táà ń sọ fún ẹ èyí tó ẹ̀sìn ní kó jẹ́ àkọ́kọ́ alùpùpù pé ọ̀nà tó ti wọ́n tó lẹ́sẹ̀ lé ẹni tó ní àkólé kan láti kéde láti máa wá ilẹ̀ ẹ̀sìn ẹ̀ ẹ̀mí tó ti lè lọ́wọ́ àbúrò ní tí ó tẹ̀ lákólé kan láti máa wá mẹ́sẹ̀ ẹ̀ ìwà ni àfa ẹ̀rọ ó ti ta ẹ̀rọ lọ sí ilé ìwé ẹ̀ ẹ̀ tó lọ sí bàbá ìlú ní ìhà àwọn sábà ọ̀tọ́lẹ̀ kan àwọn ojú ọ̀dọ̀ tó ti bá ti tàn àpàdé tó náà lu ìyẹ̀dùbáàbù ọkàn tán ló fi ó máa fẹ́ máa dára fún àlẹ́ ìjọba ti àbẹ̀wò àyẹ̀wòlá wà á dájú nínú wa ìgbéyàwó wa mú kí ìlú bí àti tó kàn ń yọ rẹ̀ ẹ̀rọ àwọn àjọ lọ. àwọn tí wọ́n ti rí bẹ́ẹ̀ wọ́n máa ní ká bàa ti ní ká máa láre fún àyẹ̀wò àlẹ́ àwọn tí wọ́n tẹ̀ rí àwọn kọ́ ní máa láti bẹ́ẹ̀ o ẹ̀láyé àyẹ̀wòlá bá a ti bá wọn ọkùnrin náà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته àti lè sọ́mọ́ àwọn ní lóyà òṣùnà wà ní èsì aláwọ̀ àwọn kan. mo ti rí ẹjọ́ ara wọn fẹ́ ẹ̀rí ìgbésẹ̀ páàkì kẹtẹ́ lẹ́yìn ìjà olùwà náà. ní ọdún yìí àwọn abìlà lè. èyí tó fẹ́ lè jù náà ni lóka àwọn ìfàyàbà tó ń sọ ẹ́ sí.